فإن أصدق الحديث كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مكتفاتها وكل مكتفات بدعة وكل بدعة ضلالة غيوز ìjọ kẹtàdínlógún إنه ọ̀sán الحجة lè jà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته انت سؤال انه كتاب الادب المفرد الامام البخاري رحمه الله تعالى ẹnu ọ̀nà àbáwọlé tí a wọlé sílé òun náà ní báàbò tẹ̀sílẹ̀ ní alẹ́ amíyàn ojú ọ̀nà tí ń sọ nípa sálámọ̀ sí aláṣẹ. àdéhùn àkọ́kọ́ ilé ìdáyẹ̀wò ẹnu ọ̀nà àbáwọlé ní àjàkálẹ̀ Abdul Ghaffar tó ń gbà wọlé. حدثنا اسحاق بن رفاعي بن داوود قال حدثنا يعقوب بن عبد الرحمن عن موسى بن حفصه عن الشهاد عن عمر بن عبد العزيز سال ابا بكر الشيطان بن ابي حفصه لما كان ابو بكر يقصد من ابي بكر يعني بكر خليفه رسول الله صلى الله عليه وسلم وكان عمر يجلس بن الخطاب خليفه اول من كتب امير المؤمنين فقال حدثتني كذا الشفاء وكانت من المهاجرات الاول وكانت عمر بن الخطاب رضي الله عنه يا عمر دخل الشفاء دخل عليها دخل عليها قالت نزل عمر بن الخطاب إلى عامل العراق العراقين طيب. العراقين طيب. ونفعل لجأ برجلين جلدين نزلين قد يعلمون أرجوهما عن العراق وهاني وخرج من صاحب العراقين إلى دين بن وعلي بن حاتم فقد فقدم المدينة راجلتيهما بناء المسجد ثم دخلت دخل المسجد فوجد عمر بن الخطاب فقال له يا عمرو يا عمرو استأذن لنا على أمير المؤمنين عمر فوجب عمرو فدخل على عمر فقال السلام عليك يا أمير المؤمنين يا أمير المؤمنين فقال له عمر وبدا لك في هذا يا ابن العاص لتخرجن مما كنت مما كنت قال نعم فقال مع بن ربيع وعلي بن حاتم فقال علي نزل لنا على امير المؤمنين فقلت عنه والله الصادق ما يهمه وحينه وحين تعليق جرى من ذلك اليوم جرى الكتاب من ذلك اليوم حدثنا عبد الغفار بن داود الغفار بن داود حدثنا قوي حديثه هو وني يعقوب بن عبد الرحمن سبق على موسى بن عقبة بن شهاب وني عمر بن عبد العزيز رحمه الله <clears throat> سأل أبا بكر من سليمان من أبي حسن وأنا عمر بن عبد العزيز بي أبا بكر أم سليمان وما أبي حسن أسمى وبيليري فلما كان أبو بكر يكتب من أبي بكر خليفة رسول الله صلى الله عليه وسلم فكني سيد tọ́yẹ pé Abubakar yìí máa ń kọ lẹ́tà gbígbé lẹ́tà yìí wá látọ̀dọ̀ ìbákì àrólé òjíṣẹ́ ọlọ́run kí ni ṣe ti máa ń kọ lẹ́tà bẹ́ẹ̀ ha tọmọkíánà Umaru yẹ tó bọ̀ bọ̀ bá àdá lẹ́yìn ìgbà yẹn Umaru náà ti wá ń kọ lẹ́tà lẹ́yìn tí Abubakar Siddiq àwọn yóò tún kọ lẹ́tà yìí pé min Umara bọ́nìlẹ̀ Khattabi látọ̀dọ̀ Umar ọmọ Khattab khalifati Abi Bakr àwọn tó ń lé ọkọ̀ sí nìyẹn pé àrólé Abubakar torí bẹ́ẹ̀ mọ̀nì awwalu man kataba amirul mu'minin ọ̀dà àtàlẹ́ ń tọ́wọ́ àkọ́kọ́ kọ lẹ́tà tọ́wọ́ akọ síbẹ̀ pé amirul mu'minin aláṣẹ àwọn mùmìnì faqala wọn là bá ìwà sọ wípé hadda sáti ni jẹjẹ sí àṣìfà yàrá ìtòrí tó nàdà alfa hada. ó ní hadda sáti ni jẹjẹ sí àṣìfà ọmọ yẹn pé ṣìfà àti máa ń wí àti kò obìnrin náà lè jẹ bẹ́ẹ̀. hadda sáti ni. حدثتني جدتي الشفاء قال ان توجه يا يا تنقل الشفاء قوي حديثي يقولي bẹ́ẹ̀ ni ìyá ayá wọn tó ń pè ní ṣìfàì mina al-muhajirati al-awwal ó wà lára àwọn ẹni tí wọ́n ti hijira pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ní àkọ́kọ́ wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu idha huwa dakhala as-suqa tọ́ba wo lọ sọ́jà dakhala 'alayha ní máa ń dọ́dọ̀ ìyá ìyá òun yẹn wọ́n kẹ́ pé ìyá ìyá wọn yẹn ìyá ìyá nìyẹn máa ń ṣe kíni ọ òun náà máa ń lọ́jà tí wọ́n mọ̀ rúbá lọ sọ́jà dakhala 'alayha àwọlé tì kọ́ wọ́n ní ìyá ọyọ òun yàtọ̀ yìí pé kátàbà ọmọ ọmọ kàtọ́ọ̀bì là ámì ní àlèyàn ọ̀pọ̀ yìí wọ́n ní ọmọ orúkọ lẹ́tà sí àwọn alákòóso àlèyàn ọ̀pọ̀ yìí ẹ̀rí pé ìrọ́ọ̀tì ìrọ́ọ̀tì méjì nìyẹn èèyàn máa wò yìí pé ìrọ́ọ̀tì méjì ní mẹ́rin gbọ́gbà lérò náà ní kíni àlùkò fáàbì kíni ọ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ ẹ̀rí wọ́n ní tí wọ́n mọ̀rún bá kọ̀wé sí ẹni tọ́jú òṣìṣẹ́ kófà àti bàtọ́rọ́ wọ́n lọ kọ̀wé sí òṣìṣẹ́ kófà àti bàtọ́rọ́ ìyẹn ni pé èèyàn kan náà lọ yàn pé kó máa darí ààyè méjèèjì yẹn àgbẹ̀ bí gbàdá fi ń lọ ẹlẹ́kùnjẹkù èèyàn kan ní ó gbogbo yorùbá ẹsùn àgbẹ̀ kì í ṣe ṣéètì kan ní yorùbá jẹ́ bí irú bẹ́ẹ̀ ló ti jọ ọmọ rọ́jà lọ́wọ́ tẹ̀lé án ọwọ́ akọ lẹ́tà sí òṣìṣẹ́ àníyàn ọ̀pọ̀ yìí ìyẹn alákòóso kúfà àti kí lọ́kọ̀ sí lẹ́tà tó kọ sí ni pé. أنبعث إلي برجلين جلدين نبيلين wọ́n fẹ́ kó o fi sọ́wọ́ sí mi wọ́n sọ bẹ́ẹ̀ kó o ti sẹ́yìn àwọn ẹni méjì tó yẹ fáwọn ẹni méjèèjì yẹn wọ́n lágbára wọ́n tún wá mú pérépéré tí wọ́n bá ní nàbí ìlú lè yẹn òun lẹni tọ́gbọ́n tọ́gbọ́n yẹn nínú ká wọ́n ní asálùhùmá anil iraqi wa ahlihi. àwọn méjèèjì yẹn màá bi wọ́n léèrè nípa ìrọ́ọ̀jì àti àwọn tó wà mẹ́ẹ̀. wọ́n lè ń tọ́wá jẹ́ aláṣẹ ìrọ́ọ̀kù méjèèjì dáwé yẹn. wọ́n wá fẹ́ di lẹ́bí bí àti àti àdé ẹ̀rí òun náà wà nù kí ni alikilati alhasana nínú àwọn èèyàn díẹ̀ tí wọ́n da òye kọ́ sọ wọn láàrin àwọn jù ẹ̀rí pa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yó ni wọ́n máa ń gba ìsìláàmù ó kéré nínú àwọn jù tí wọ́n gba ìsìláàmù àfáwọn àdìmú náà rí hasim àwọn náà kẹlẹ́ ara wọn ẹ má gbàgbé ọ̀rọ̀ tó gbajúmọ̀ nípa wọn. nígbà tó lọ́wọ́ ọba àdìgbà lọ́sọ yìí pé ẹ máa mú àwọn àfa yín ní kíni wọn àdìgbà àbẹ̀ ìjó nílá ayọ̀ ká mú wọn lẹ́lẹ́dà ìṣe ọlọ́wọ́ wa ń béèrè pé ṣé kìí ṣe yìí pé tí nǹkan bá jẹ́ haram tó jẹ́ wọ̀ tí wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ sẹ́ẹ̀ni tẹ̀lé wọn aláwọ̀ tẹ̀lé wọn nǹkan bá wá jẹ́ tọ̀ tí bá gbé ilé wọ̀ ẹ gbọ́ wọn wí abẹ́ ní gbọ́ wọn láwọn gbọ́ àkọsílẹ̀ka yìí bá dátú ẹ̀ ń sìn wọn lẹ́nu yẹn. ẹ̀yà pé mẹ́sẹ̀ mi ńlá ni ló wà ìfún àwọn ẹni tá à ń pè ní olùmọ̀ kí fún wọn ní fi tahlil al-haram wa tahrim al-halal ṣẹ́rìkì nítorí pé ọlọ́run ọba subhanahu wa ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ọlọ́run lọ́lẹ̀ dáhùn lọ́dẹ̀ làṣẹ. lórí ẹgbẹ́ nínú àwọn ṣírkù gbáǹkọ́gbì tó tóbi òun lọ́wọ́ wọn ń pè ní ṣírkù tọ́à ẹbọ ìtẹ̀lé. lórí pé mọ́kùnrin john minalmila wọ́n máa ń yọ ìyàpò nọ́ẹ̀sì. ẹnìkéyàn fọ́ lu àwọn ẹni báwọn òkè olùmọ̀ ni wọ́n. lórí pé nǹkan tó halal kí wọ́n pè ní haram àbí wọ́n pè ní halal wọ́n pè ní tọ́à ẹni tí a fa àdé ìbùnà àdé hàndé òun ni àgùntàn sọlá sọ̀rọ̀ yẹn fún yàrá ni àyè sìn wọn ẹ̀ yìí sìn wọn ẹ̀ o tó bá ti jáde halal wọ́n pè ní haram fún yẹn ẹ̀dẹ̀ ti gbá halal ẹ̀ tún gbá ẹ̀ sìn wọn nìyẹn ولثواني أصوى الذين بن ربيع أسعدي بن حاتم أو من جوال سمى دينا لا تلوجيكي عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه ما تعمل أن يجي تواصى إنك موكالة بإناء المسجد di bangga bangga ita masalah atau itu masalah ini àyíká àwọn èrò lè kúnnú mọ́sálásí wọn lè máa lo ìtayà mọ̀dákàlá ni mọ́sídà wọn wá wọ mọ́sálásí fọwọ́jàdá ẹ̀mọ́rọ́ àmọ́rọ́ ìnàlẹ́ àwọn wọn wá rí àmọ́rọ́ mọ́ àbù àwọn méjèèjì tá a pè ní ọlọ́gbọ́n tí wọ́n fi lágbára yìí wọ́n wá sọ fún amúrò pé àmúrò ìrẹ́ àmúrò ìsáàdínlánà àìlá àmì yọ̀ǹda fún wa káfí lè wọlé lọ bá aláṣẹ gbogbo àwọn mùmìnì títí ọmọ. فوثب عمرو ودخل على عمر يعني وثب الوثوق ọgbọ òun ni kéèyàn gbé ìyẹn ni pé lọ́ba tara pàpà ọbẹ̀ òfò lọ́ba wọlé tọ́ Umar ọba ní asalaamu alayka ya amiral mu'minin àlàáfíà ọlọ́run kan máa jẹ́ tiwa aláàfíà àwọn ọmọ mi ni. wọ́n máa rú bá sọ fún pé èmi àti ẹtì jọ wá sí ìdìbò ìwé èyí tó tún gbé yọ lónìí. mọ́ bàdà alága fi hàdàlí ìyàgbìnrin láàbù. èèwọ̀n kí ló hẹ̀ sí ọ orúkọ ìbò ìbò ló ti hẹ̀ sí ẹ. ìrẹ̀ wọn á torí bẹ́ẹ̀ látàkùrọ̀ ìjáde mi máa kọ́lé. tó o kí n jẹ́ pé rẹ o. sọ̀rọ̀ rẹ̀ yẹn padà wá nǹkan mi sọ ìyá àmírò ni mo fi ní ìbò mọ̀dẹ́lò ní ṣe bá rí ní pé àmírò ló ń àyè mọ̀rù kọ́kọ́ yé ẹ̀rẹ́ ńjọ́ yẹn ebi àfikọ́ ńlá ni wọ́n gbìyànjú ní àmírò àmírò ikọ̀ ńlá ni wọ́n aláṣẹ ẹ wo gbọ́n dábí ṣe kótóbà lónìí pé ẹni ọ̀pá ẹ̀ ká pa á di bó ti jẹ́ sí ìtò àtọ́wọ́ aláṣẹ ní òdiwọ̀n yọ̀ọ̀kẹ́ lè wo pé ẹnìkan wọ́n ní agbénipa ní ajínigbéni àti mọ̀kó ti pa ẹ̀ òun tẹ́ bẹ́ẹ̀ pàpà ẹsẹ̀ ti jọ́wọ́ fóun ti pa èèyàn mẹ́wàá. tá a lè bá múra wa a kò gbọ́dọ̀ náà wò. ìwà títà alátẹ̀tẹ̀ wá sí sọ́sì àbíyè ẹ̀ àti ìkọ́nlá ni. ọ̀rẹ́ nìyẹn lọ́lágbára ẹ gbé ẹ̀dẹ̀ ẹ̀pá ìtúlọ́lẹ̀kọ̀ sí kí ló dé bẹ́ẹ̀ ni òun náà pa yẹn ẹ lọ́ọ́ pa yẹn àdúgbò abábàdì ọ̀rọ̀ náà kọ́ ni ibẹ̀ ni ọba ẹ̀ka báyẹ̀ ti ṣéke ṣe wọn hẹ pètèpètè nínú Qur'an ètò wọn hẹ pètèpètè nínú Sunnah wọn hẹ gidi. ìjàwá lè lò dájọ́ yẹn lọ́wọ́ ara wa ni a lè lò wọn rò ìgbé ní kọ́lá lè yẹ lọ gbé ọ̀yẹ́ wa o. ẹ wòye dá mú wa fún wa lé nínú ẹ̀yẹ́wó dìgbà wọ́n sì pa obìnrin kan kó fi òkúta fọ́ lórí. bí wọ́n ti bá sọ sálámi aláṣẹ gbogbo mùsùlùmí ẹ̀kẹ́ fẹ́ bẹ́ẹ̀ lọ́rẹ́ rẹ̀ ọ̀yá sórí ìtẹ́lẹ̀ wa wọ́n sì lè sáré fún tàwọn kò kúta ká. bí aláṣẹ. tí o sọ àwọn ẹgbẹ́ ìgbé ládùúrú yẹn lé sí bẹ́ẹ̀. ẹni wọ́n ní wọ́n sùn ẹ̀wọ̀n. ẹ̀rọ tí mo sọ kan ní Ògùn state lẹ́nu ẹ̀rọ balẹ̀. ẹ má jà mọ́ wọn láwọn má jà. èmi ò ti di balẹ̀ gbogbo àdìgbè yìí bí ìjẹbalẹ̀ ti fún nìyẹn ọba wọlé ọba fa ìbọn yọ ọba ti jù sí kẹ̀kẹ́ o èyí tó la gidi ni bára ẹnìyẹn ti balẹ̀ tó sọ nìyẹn a balẹ̀ máa sọ bá tó sọ báyà ló ti bọ́ bẹ́ẹ̀ sí lọ́kàn ìjọba náà sọ ìjọba lọ́gá o ìjọba ni o fọ́ọ̀mù ẹ̀fẹ́ kò jẹ́ kẹ̀kẹ́ nìyẹn torí kọ́ bá jẹ́ kẹ̀kẹ́ tó jẹ́ mẹ́wàá àpagbèsè sẹ́nìkan lè jẹ́ bí ikú kí ẹ wọ́tàn náà ẹ̀ àbí kílẹ̀ ń pè kọ́ rẹ̀ àtàwọn ẹgbẹ́ wọn kí wọ́n sọ pé wọ́n lọ yí lọ́rùn ṣé tí wọ́n bá yí lọ́rùn tàbí ó béèrè ẹ̀ dábẹ́ lóhùn alọ́fẹ́ wádìí rẹ̀ pé kílẹ̀ tẹ́ fi lè lọ yí lọ́rùn ajá ti pa àwọn ènìyàn ni wọ́n ń pè láláṣẹ àwọn ni wọ́n lágbára ẹ̀rí bí kò ní yanni afáwọn ọmọ rẹ wọn mọ tún wẹ. wọn rí hàn amọ̀rọ̀ mọ̀nà làwọn mú kọ̀kọ́ jáde kó di èyí tó ń wí yìí náà lọ́ba fẹ́ kí n dán lóhùn. wọ́n máa ti dáhùn àgbà yìí pé àwọn àfáà lè kéwú náà pa mi rò ní wọn bí wọ́n ti já mi rò. fẹ́yà yẹn lè pàṣẹ pé ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó rẹ̀ lálẹ́ yìí pa mi rò ní bí gómìnà orí yẹn gan wá ní ọgbọdọ fẹyàwó yẹn ní ọfẹ ọba ní alẹ́ ìlà alẹ́ yìí jẹ ọgbọdọ fún mi gómìnà lásán èèyàn nífẹ̀ẹ́ o wọ́n ní yóò dòó ní kó dòó ní kó dàbí òsè ní dúró ní ẹ̀rù jẹ̀jẹ̀ ó máa dọ̀la òun gómìnà ní kì fẹ́ lálẹ́ yìí lọ́sí ni pé rọ́lá mi rù yẹn ara mi rù tó sọ́yìn gómìnà ní kẹ́ẹ́ tún ṣe pé buhari lọ́sọ pé alẹ́ nílò níjọ gbọ́dọ̀ fẹ́ ọ̀rẹ́ lálẹ́ kẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ pé tó jòó tìmí náà yájá máa wò bọ́ tí wọ́n bá tó bẹ̀ fẹ́ lálẹ́ ìyàwó òun kẹ́ tó ló pé tí wọ́n bá pè báyìí tó òun kẹ́ bá rí ohun tí sẹ́rù báyẹn kí á ní ọ̀jẹ̀ ogun tó tẹ̀lẹ̀ tọ́wọ́ wọ́n lọ gbọ́dọ̀ sọ síwájú ta sọ́ọ̀rẹ́ nìkan ìwọ ni ó ti ẹ̀lẹ́ láti ọlọ́pàá àbẹ́ nìkan tí ó yẹn gbogbo fàájì ni. ọ̀tọ̀ síwájú ta. ìyẹn kí wọ́n wà bí tó ṣe kọ́ lọ́fíì ìbẹ̀lẹ̀ ọlọ́sọ̀tọ̀ rẹ̀ sí láì rí kẹ̀kẹ́ mo tó ń pè lálásẹ̀ ìpè tá a bá ní òní sọ ni lọ́ba sọ ni àwọn tó sì lè mú èèyàn tó yẹ pé wọn tó ṣe kí á lọ sọ pé o ṣe ní ìbẹ kí èèyàn kúkú máa dẹ̀ wò ní àmọ́ fún yóò ní sùn ṣe gbọ́dọ̀ tó lé ní àmírù yẹn bá ti fẹ́ fi pè ọ́ tètè yẹ ẹ́ ní ìtòbí àmírù bò ó ti pọ̀ jù torí bẹ́ẹ̀ àfa àfa ilé kéwù ìṣe àmírù àfa ni ó sì yẹ ká àfa lè mọ ọjọ́ ọmọ o kì í ṣe pé ọmọ kéwù ní ògbésí àwọn àfa àfa tó àkẹ́tì dáàbò bo ẹgbẹ́ wọn tó ń ṣe ni wọ́n máa ń wí kú ìfún wa níwà sí mi ni wọ́n ṣe ní gbogbo ọ̀sẹ̀ ní wẹ́rẹ̀ wẹ́rẹ̀ yẹn lọ. wọ́n ní ọ̀sẹ̀ gbẹ́ wọ́n ní ọ̀sẹ̀ jàmbá wọ́n sì ń ká àwọn yẹn ń ké wọ́n yẹn tíra fún wọn. ìyẹn gba tíra lọ́wọ́ wọn kẹ́ sọ fẹ́ gbé mi wà á. bóyá lọ́mọ kí ajá sí mi sọmọ tó gbọ́ nìyẹn. nígbà kí wọ́n gba tíra lọ́wọ́ <laughs> lọ́wọ́ àfa. Imam ẹni pé jọ́ kìíní àná tí wọ́n lọ bá a fa ọ̀ kí wọ́n gbé dání ìta fún sọ́lá ni wọ́n ọ̀dọ́ ọmọkùnrin yìí àdìsí lọ yẹ kọ̀ọ̀kan ní tíra yìí lẹ tíra báyìí ní ọ̀nà òkè àmírù ni àmì àfáà mi torí wọn ti wo bí ọpọlọ ẹ̀ náà kò kọ́ ọ́ ṣe wípé ẹni wọn bá sì ní lákàákùn ní nǹkan àdìsí torí ẹ̀ pé jìjì ìpàrọ̀ ẹni tí wọ́n bá lọ sí àdìsí wọn gbẹ̀ ní wọ́n lò kíkọ ni wọ́n hà ní oṣù gbọ́dọ̀ ayé wọn hà ọlẹ́ ni ó ṣe kínní kan ní wọ́n yìí sábà pọ̀ wọ́n á gbẹ́ wọ́n gbẹ́ níbí tòtí wọ́n hà wọn rìn jáde bí kéèyàn máa yẹjú bá tó fàáfi hà wọ́n sì máa yẹjú ẹ̀ nígbà alágbádá tẹ wú yẹn fún tẹnìkan sọ pa rẹ̀ níta ni tó tẹ́wé báwọn sì máa tó ti wọn jù ẹ̀ wọ́n ti ròyìn mọ́mọ́ Ahmed rahimahullah pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn rìn jáde báyìí bí kéèyàn bá ta fàáfi hà ọ̀kẹ́ náà àwọn afáwà sáàtì mọ̀sùlùmí rahimahullah ọ̀sọ́lọ̀ fún wa ní kẹ́wọ̀n ni wọ́n kọ́ wa ní kọ́ ha ẹ̀yìn ló ní òun ò rí ha ni bóun ló ti ha fàtíà ẹ̀ lọ́ ha wọn náà ìwọ pé pé pé pé náà ló di rọ lọ́ ha yẹn náà lórí mọ́ ahmed rahimahullah ọ̀sọ́lọ̀ ta'ala wọ́n máa sọ̀rọ̀ àwọn rìjálù bíbí ẹ̀ bá ta sọ́ọ́ àtàbẹ̀yìn ọ̀tàbẹ̀ ọ̀tàbẹ̀ wọ́n máa fẹ́ gbà wọn lágbájá àtàbẹ̀ ni wọ́n rẹ̀ eléyìí báyìí lọ sí rí èyí bí bí ẹ̀ma kásá tó fàtẹ́ ẹ̀mọ̀ bá àdé ìkọ̀lù rẹ̀ bá kásá tó fàtẹ́. sọ nípa bẹ́ẹ̀ ẹ wá wò nígbà tá a fà wá sọ ibi ọ̀yá lọ́ọ́ kí hàdí ẹ wò inú ọ̀pọ̀ kọ́ ní ìpadà. nígbà gíga adájọ́ gíga wọ́n èyí tó jẹ́ tàbí ìrora àwọn gbé fún Ibn Umar èyí tó jẹ́ tí Ibn Umar gbé fún Ibn Abbas wọ́n ti ta gbogbo ẹ̀ lókìtì tó fi pàdé ìjọ bọ́ọ̀rù wọ́n bá ń tu gbogbo àwọn àpá kàṣẹkàṣẹ kálukú bá wọlé fáwọn ọmọ ìmọ̀ bùkọ́ yóò ga lókè ṣe fáwọn yẹn yìí kẹ́ ń dọ́gbọ́n bẹ́ẹ̀ wọ́n yà wọ́n wọ́n bá

ẹ̀sẹ̀ àti bí ọkọ̀ ọgọ́rin thousand ọ̀hún oh, hadith wọn ni wọn Bukhari ni wọn ha wọn sì kọ́ seven thousand péré fún wa ìtẹ̀kára pẹ̀lú bá rìpítẹ̀ tá a bá rìpítẹ̀ gbogbo tí wọ́n kọ́ ó lé four thousand. kàdáríkà ìbọn Muslim tọ́jà pé ìwọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ súnlẹ̀ tó wà gbogbo ẹ̀ kankan pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ìwọ̀n tí wọ́n kọ́ sábà sọ pé súnmọ́ ìyẹn ni kó lé ní two hundred thousand wọ́n kọ́kọ́ bí hundred thousand sọ́jà àdéhùn ní ọ̀sánù wọ́n ha gbogbo ilé yẹn wọ́n kọ́ lẹ̀. ohun tó lé ní hundred thousand àwọn àdéhùn tó ti kí ni o sọ lálàáfíà wọ́n wá kọ seven thousand plus sílẹ̀ the techgraph sábà wá rí fíjẹ ó lé ní four thousand. ajá sí pé o ní takùkọ lagidi gbogbo kàdáríkà ìmọ̀ mùsùlùmí gbogbo báwọn náà kọ tó bá jẹ́ bí techgraph ó súnmọ́ ten thousand ìtẹ́kẹ́rẹ́ àtàbá rìpítì ẹ̀ táàbá rìpítì ó lé fún ọ̀tà òtítọ́ rẹ̀ gbogbo àwọn yòókù tó wá kú nǹkan tó sì lálàáfíà àyẹ̀pẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o wọn ní àdéhùn ìta wí àdéhùn tó sì gbádùn ni wọn bá ní ẹ tọ́bi tọ́wà ẹ tọ́bi tọ́wà ẹni ẹ bá lọ́wọ́ ní sọ́nà àbí dàwùd sọ́nà àbí dàwùd. wọn bá nínú sọ́nà kọ́lá ìmọ̀ mùsùlùmí tún là á mọ́lẹ̀ fáwọn là á mọ́lẹ̀ tó fọ́ yẹn ká pé kìí ṣe kí gbogbo tó gbádùn yẹn yẹn ìbẹ́ ló dára ìfọ́sùn táwọn kò tó. tí ìlà ti pé yẹn ọkẹ́ sọ́ra fún ìmọ̀ Hakim rahimahullah sọ́ra wọn ni wọ́n máa ń ti ti sáàkù nípa amúdájọ́ lórí hadith ní tó gbádùn wọ́n máa ń fọwọ́ rírọ̀ ọ̀gbìn lọ́ba Abu Dawud rahimahullah ni wọ́n bá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ yìí lórí ni wọ́n pàkíyèsí lórí ẹ̀ lọ́ba kan. bọ́kọ̀ àwọn òfin gbogbo ohun tí ń jẹ́ àdéhùn tọ́gbà nìyẹn yẹn níbi tíra mi yẹn ń hùn orí bẹ́ẹ̀ ọ wà nínú àwọn tíra mi bí ibùdó fúnfẹ́ yìí náà bí ibùdó fúnfẹ́ bí alimusadu akínyẹn náà alimusadu akínyẹn òun fẹ́ yà ni ìsẹ́dàkà mọ̀fáàtà àdìmọ̀mẹ́yìn. àtàwọn nǹkan tó ń wò pé àwọn àfáàlà ńlá méjèèjì ò lè mẹ́nu lọ àwọn kó wà. so nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdéhùn ìmọ̀mìnì ni mo ń sọ yẹn. ọwọ́ aṣọ fún àfáwọ̀ amúrò yìí pé mọ́ bàdà alákàfẹ́ àgàlẹ́ nínú yàmùnà làwọn èrè amúrò ọmọ àwọn bó o lè kọ́ eléyìí fi hẹ̀ sí ọ látàkùrọ̀jáná mi máa wẹ̀ òní láti ẹ̀fírí tàwùkìdù òní láti jáde kúrò níbi ìmúta ọ̀sọ̀ yẹn. àwọn ọ̀rẹ́ náà wọ́n ní bẹ́ẹ̀ máa sì ní. làbídùú ọmọ rọ̀bí àlódé àti àdéhùn ìbùnà hàtìm àwọn méjì bá sọ fún mi pé ìsáàbìlẹ́nà àìlá àmì ìrìnnú mi báni gbà yọ̀ǹda lọ́dọ̀ aláṣẹ mùmíní. ọ̀kúrtù èmi náà wà bẹ́ẹ̀ pé à ń túmọ̀ wallahi asọ́mùtúmọ̀ sọ́fù. wọ́n ní bíbí náà sọ pé a èyí gan ẹlẹ́sìn bèbí orúkọ rẹ̀ gan tó yẹ kọ́ máa jẹ́ ni wà innahu amíyẹ̀ẹ́ aláṣẹ nílò sọ. torí wàá gbára ta wíyẹn mbẹ ẹ jókòó ẹ mú ẹ dé mbẹ ẹ bá sì lẹ́tọ̀ọ́ kọ́ máa wà láyé wọn kọ́ máa wà láyé wọn. ẹ wúrọ ọ̀rọ̀ rẹ kẹta mú wa ní jùmọ àlẹ ẹgbẹ àwọn ará sọ ní àá tí wọn bá ti jọ pa ọkọ báyìí tí wọn lọ pa ìyẹn yọkẹ só báyìí bí wọn ti pọ̀ tó yẹ gbogbo aráàlú ní òun máa pa ogun wọn rẹ lórí pé wọn pa ìyẹn tán sálàtẹ kọ yẹn àbí mẹwòlì àbí aláṣẹ ní tòótọ́ àlọfẹ ẹni ló fi fẹ ẹni tí wọn bá lọ dúró ikọ ni yọọ fẹ ẹni tí aláṣẹ òun la gbọ́ ọba àbí baálé ẹ̀fọ́ mi òun náà fẹ́ ṣe aláṣẹ à mí ní darí gbogbo agbègbè nígbà yìí bó o ní lè parí ìjà fún yín sí. ìjọba nàìjíríà yìí náà sáárì ọba tẹ ọkọ wo fẹ ìyàwó sẹfẹ ọba òfin mo ti lè bá rí ọba jà ó òjì bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ kan ni àwọn báírò làwọn ti kékeré wọ́n ti ka òyìnbó wọ́n ti gò ọkọ̀ àrùn kàlá ti káyọ̀ ní ọmọ mòye wa. kò jù bẹ́ẹ̀ kò kò sí wọ́n wàhálà wọn kó sọ́jà lọ wọn ò sí ó kọ́ sínú ìwé ó sì bọ́ sí kiri ó sì sọ ròyìn ó sì gbé pẹ́pẹ́ àwọn ti àwọn ti yọ àwọn míì tí oyè bá kàn tó mẹ́lòmí wa wọ́n ti fẹ́ lónìí àyọ̀rọ̀ orí yẹn lọ padà pa. àbí ní ẹyìn kínní ẹ̀ẹ́dẹ́jì àkúrẹ́ àbí. sọlẹ́bí ni pé ẹ̀kọ́ yẹn lé o. lẹ́yìn ọbẹ̀ etí ọbẹ̀ etí wọn sọ rẹ̀ má ti wọ́n gbé ọ wọ́n gbé ọ ọ̀nà ìnáwó ẹ̀mí aláṣẹ ní tòótọ́ ẹ̀ka ẹ̀kọ́ rẹ̀ kẹ̀kẹ́ lẹ́dáì ọ̀nà lóṣù àwa ni àwa sì nígbàgbọ́ nígbàgbọ́ òdodo làwa ọ̀já wa lè fi dáàbò ní nzáàlì kàṣẹ o. bẹ́ẹ̀ kọ́ ni ṣe bí òjì bẹ́ẹ̀ lọ mú òwe láwọn àdìrẹ o. a eré pápá pọ̀ jù lọ́dọ̀ wa bí báyìí wọ́n máa fi wé láwọn àní àmì olùkù ìrì. ẹ dákúta ni ìníwò ní pàtẹ́kù láàlá eré ìpàdé ẹ̀kọ́ tó tẹ̀ tó nílò gbogbo àwọn ìlú omi ọ̀dọ̀ wa nígbà yìí ni eré ìpàdé ẹ̀kọ́ lóòótọ́ àwọn gẹ́gẹ́ bí sèkà náà ti sọ àwọn ará ìgbà ni wọ́n kọ́ fẹ́rẹ̀ ranu nìyẹn sèkà náà láwọn ni wọ́n kọ́ fẹ́rẹ̀ kàtìkàtì ẹ má bínú àbó mùsùlùmí ẹ̀ nà lábẹ́kúta wọn ni wọ́n kọ́ fẹ́rẹ̀ kàtìkàtì yẹn bí jẹ kẹ̀kẹ́ ogun ẹ bàbá àdínì ìgbélé àdínì ìyálájí àdínì bò sájẹsù papọ̀ mẹ́sì ni. Ah. nígbà òfin láti ṣàkí àwọn bá tó láwọn sọ arẹwà àdínì arẹwà bò. bàbá nígbà òfin ya wọ́n máa tún sọ jẹ̀yẹ́ àdínì. àwọn yòówù máa fìrà wọn sáwẹ́wà bíi wọ́n máa tún ní oyè wọlé fẹ́ jẹ àwọn fẹ́ jẹ àbí ọ̀rọ̀ òbí ní ìbò ẹni ọ̀kẹ́ ní jáde irú nìkan tí wọ́n wé lára ní òye fún. wọ́n ní bá kọ́lẹ̀ ti ń wáyé láti gbà yẹn mi. ẹ̀rí ìyá yìí ló mú ẹgbà wá yẹn wá ìyá nìta gbè ní ṣìfàwò yẹn wọ́n lọ́mọ Abdullahi ibùdó àti àti Shams al-Adawiya kì í sọ̀rọ̀ bí Abdullahi àdàbíyà ọ̀daràn níyàwó.

ẹlòmíì kẹ́ pọ̀ tó mọ̀ pé láti àlọ́mọ mi ọ̀jẹ̀ láti àkùnkìnrin wọ́n ti sọ láti àtò eegun sí mẹ́lókè bẹ́ẹ̀. eegun kẹ́ wọ́n pè láti àtò lọ́dọ̀ òkè ẹ̀yìn lọ́dọ̀ nígbà àwọn àbára ó. àwọn lábàá àti àtò àti àtò láàyè láàyè lọ́la wọ́n á sọ rọ́bì àtò rọ́bì àtò bò ẹlẹ ìwé rọbì azọ báyìí níyẹn dèrò ẹni rè kẹ ẹ mọ pẹlẹ kẹrin ìtumọ̀ rà bẹ́ẹ̀ kọ àbí irú àwọn ẹlòmíì ń sèkọ ọmọ túbọ lọ ẹgbẹ wàá fi yẹbi sani muhammadu wọn fẹ́ máa sọ lẹ́ẹ̀mẹ́wàá yẹn muhammadu awwal ẹ ọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn haúsá yẹn muhammadu awwal muhammadu sani muhammadu sani muhammadu rọbì ẹ máa gbọ́ rọbì rọbì ò máa gbọ́ muhammadu kọmísì gẹmẹ sáàdì sùnbẹ sáàdì ọbẹ àwọn àfẹ́ sámínú sámínú muhammadu ẹlẹ́ẹ̀kẹ́ jọ. mo ń gbàgbá ìbọn kan lójú ẹ̀ ìbí àwọn ọmọ mọ́tò táwọn ẹ̀ ká tàbí àgbà òdìgbò sámínú. Táì. à ń sin ọlọ́run ọba subhanahu wa ta'ala kò fi mú wa wà lójẹ́ náà rẹ̀ torí rẹ̀ yẹ́nyẹ́ nìyẹn ogbó ogbó jẹjẹ ta gbajú láyé káwá lò jẹ náà lórí rẹ wa. àdé ń sin ọlọ́run ọba kọ́ máa mú wa wọ mẹ́rẹ̀ orí burúkú pàtàkì ìyẹn lálẹ́ àti pápá jùlọ ó ń dọ̀hún fún gbé nàìjíríà ó sàgbà kan méjì ó tún á lọ wọ náà. nàìjíríà ló gbé nàìjíríà mẹ́rin kẹ́lá rí tó ìgbésẹ̀ ìròyìn ó dùn irọ́ ní gbogbo ẹ̀ irọ́ irọ́ yìí bọ̀ lẹ́nìkẹ́ tó bá báyìí pé ní wọ́n ti máa ń ròyìn bí àwọn ọlọ́run ni wọ́n ròyìn bẹ́ẹ̀ ní nàìjíríà ti rí ah ṣe máa lọ èdè tí wọ́n ta wí ìlú ìrọ̀ ìrọ̀ níbí kí ẹ wá lògbèdà ayé ní ìlú rọ níbi tó ti fi rọ wọn fi ń ṣe gbogbo nǹkan wọn á múlò wọn náà orí ikú tó péye torí bí àwa ń lọ́hùn kábíyá lóye lẹ́wọ̀n láti láti wọ̀ sọ pé rọ̀bàníjú làwọn àwọn akẹ́kọ̀ọ́ lọ sí ìtumọ̀ rẹ̀ nìyẹn ọ̀jọ̀gbọ́n ni rọ̀bàníjì àwọn ẹni ọlọ́run tí wọ́n á jẹ́ ọ̀jọ̀gbọ́n oríṣi wọn máa tún pé ọ̀lẹ́ náà wọ́n tún sí ìpìlẹ̀ náà àwọn olùmọ́ni wọ́n tún wá ní sùúrù wọn lámùmọ́ra ọ̀jọ̀gbọ́n ni wọ́n èyí pé ìtumọ̀ rẹ̀ ní pé ń sin náà wọn ò wọn ò kí ni wọn ò lè jẹ́ nẹ̀ wọ́n ń sin wọn ò sì sọ́ra fún àwọn tó lè ré mi tí wọ́n ní àmúmọ́ra tí wọ́n fi tọ́jú yẹn àwọn náà ń pè ní rọ̀bà ní jù. sọ nípa bẹ́ẹ̀ ìyá yìí òun náà ń pè ní ṣìfáàwù ẹ̀yin náà máa ń pè ní ṣìfáàwù ní bàyà ṣìfáàwù ọmọ Abdullahi bọ́nà abdulsham al-Adawi wọ́n lọ dé àwọn Sulaiman bọ́nà abdulhasma wọ́n ní ìyá ìgbà Islam ṣáájú hijira ó sì wà náà àwọn tó nílẹ̀ akáyé bọ̀ nínú àwọn obìnrin tó sì di abọ́lá. àgbọ̀yé dábàá nínú hadith yẹn a máa rí pé àkọ́kọ́ kọ̀lífà àkọ́kọ́ àrólé ẹ̀rí àdáwò dáadáa gbogbo àwọn ikọ̀ tó yí pé àwọn gbólóhùn ẹ̀sìn àwọn ọ̀gá rẹ̀ kọ̀ọ̀kan náà àwọn oníbíjà ti ti fi mọ́wọ́. ẹ wo khalifa táwọn ni àwọn oníṣú ṣé ikọ̀ tó sì nà nínú ṣẹ̀ríà rẹ̀. ẹ wá wo ìmọ̀ọ́mù àwọn ni ṣé àní ikọ̀ nà ni. àwọn ti ṣe pákó ẹ wá wo àmírù ẹ̀yin náà ti máa wọn tó wù wọ́n ti pín awọ́ àkọ́kọ́ àròlé tí wọ́n pè ní àmírù ni mo mi ní òun ni wọ́n máa rọ ọmọ àkàtọ́ radiyallahu ta'ala anhu ẹ̀rí ṣùgbọ́n wọn lọ tún wà nínú ìgbà wa mi pé àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ pè bẹ́ẹ̀ ọ̀gbọ́lù amírin fil Islam tí wọ́n pè ní amẹ́rù mọ̀mínì òun ní abdullahi ibn jash lẹ́yìn náà ní ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bá kọ́ lẹ́mí ti sọ. bákan náà dábàá wo hadith yẹn a máa rí ìsàkólé kan àwọn ẹni ìsáájú rere lè ziyara ti amiyar lè tẹ̀xíyẹ ti mubaraka. pẹ̀lú ìmáa lọ sí àbẹ̀wò sẹ́ńtọ́ láti lè kí àti láti lè ṣàlàyé ibi tọrọ dídúró lágbègbè tá a wà. ní sheikh ibn ọ̀sẹ̀míín uh, rahimahullah nínú síra àwọn tó gbajúmọ̀ uh, bóyá tọwọ́ àbí tààtẹ́fẹ́ ìsọ́hàwá tẹlifíàmíyá wípé ìsọjí tí àwọn sàbáàbù tá à fẹ́sìn ó láwọn òfin àwọn kẹta gbọ́dọ̀ wà lórí ẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ tí wọ́n fún sàbáàbù ni pé a gbọ́dọ̀ ní àlàkọ̀ pẹ̀lú ẹni tó bá jẹ́ aláṣẹ agbègbè. ká wá gbà ká gbóra jọ láti lọ bá ká bá rí gbogbo láburú mẹ́rẹ̀ wá gbà lẹ̀ ó súnmọ́ bó ti méjì. àgàgà tó bá ti já sí pé ẹni tó ṣe yí pé ìyá nínú á ti rú fíìlì sọ yìí pé nǹkan tó rìn lẹ́yìn lẹ́mìí wa ni ká máa lápá lára yìí ṣe fóun ní ọ̀làpá lára wa. ṣé wọ́n rí pé fún ẹgbẹ́ tí ọ̀làpá lára wa pẹ̀lú pé wọ́n máa sọ fún yẹn bí àmìyàn bá fẹ́ mọ̀bọ̀ èyí ó ṣe bí ọ̀bọ. àrùn tẹ́yìn náà bá ń lọ sọ́dọ̀ ọba ọba ní kẹdọ̀bálẹ̀ yìí náà bó ti bẹ́ẹ̀ tẹ̀ wálé ẹ̀kọ́ oṣù alọ́dọ̀ àwọn ìfọ̀ àdùn nìyẹn wọ́n lè dọ̀bálẹ̀ gbàyàwó náà fẹ́sìn nìyẹn wọ́n wà lọ́dọ̀ àwọn ìfọ̀ àdùn mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n lè dọ̀bálẹ̀ gbàyàwó wọ́n lè sọ wípé pé hekima ọ̀dá wà nìyẹn náà wọ́n lè dín àgbọ̀n tí wọ́n bá ní wọn dà wọ́lọ́ọ̀hì nínú nǹkan tó sáwàdà àfikún bẹ́ẹ̀ ọ̀kan náà náà ìwọ tó sọ pé òun ti wá àti káwà tí gbogbo àgùn rẹ tó ń sòkò tó wọlé nítorí àwa táwa ti wá nísẹ̀yìn nílùú oko wa àbí sẹ́yìn ẹ̀sọ́ kọ́ ni bàbá débẹ̀ nílùú wa kẹ́nìkẹ́ni lóun ti wá àtọ́jú àgbọ̀n èèyàn kọ̀ọ̀kan fi ẹ̀yìn rẹ̀ bẹ̀ wá kí lélẹ́yìn kí ló fẹ́ sọ mọ́ọ̀dà yẹ kúlù. ẹ wà nítorí hikmọ dáwà dáwà wèrè wo àwọn yẹn tá a fẹ́ pèsè síbò là ń pè wọ́n lọ. ìfáwọlẹ̀ ṣíyá lẹ́sẹ̀ mìíràn dín lẹ́sẹ̀ mìíràn ìsìlá. aláyọ̀ sí lóòótọ́. ẹ lórí mi báyìí wà láàyè alánà yóò kéré ìṣèjáàbù wọn ṣe kí wọn dáwà ẹ mọsáàrì kí mọsáàrì sẹrí ẹ sẹríyà sẹríyà lórí o. so nípa bẹ́ẹ̀ ó yẹ ká máa lọ sọ́dọ̀ aláṣẹ tá a bá ti rí i pé fún ilẹ̀ jù péré alàpàlà rẹ̀. ẹ̀sùn ọ̀pá àwọn aláṣẹ tágbára wà lọ́wọ́ wọn jù ìjọba ní o ìjọba ní o àwọn sábà náà máa ń lágbára àbá àwọn gómìnà àbá rẹ̀ ọ̀rọ̀ àjọsọ níyẹ̀wò yẹn ni sẹ̀rí afẹ́ èdè ká mú makurofóònù irú bá ti jókòó yìí káwá máa sọ̀rọ̀ wọn. àbí yẹn wàá bọ̀ sórí mímbà ìyẹn sọ gbogbo ilé tí wọ́n jà ìyẹn bá fi ìpèsè fún wọn. sàrámù ni o àwọn afáà sọ pé àlè mímbàrú àlàáníyà kí náà yìí kéde ni o wọ́n dẹ̀ lè sinú bí sèyàn jẹ paríparí yà mo gbọ́ bó ti ṣẹlẹ̀ ńsẹ̀yìn rí ni wọ́n ti sẹ́nìkan ti parí kútúbà mo gbọ́ bó ti ṣẹlẹ̀ dáadáa wọ́n kà sọ pé ẹ má bọ̀ wá ẹ sọ kalẹ̀ lọ ẹ̀rẹ́ tí mo dẹ sọ. sẹ́sì ẹ tó rí nìyẹn ká ló fún àmọ́ wọn rẹ̀ ọ̀kẹ́ náà àfa ọ̀sán àgbàdo àti yusuf. wọ́n ní nígbà táwọn tó wà ní Morocco àfa àkẹ́rẹ́ sọ pé ẹnu òun dùn bẹ́ẹ̀ wọ́n bá ti wá àti bu aláṣẹ ní ẹ̀dẹ̀ ni wọ́n lọ mú wá nìyẹn wọ́n mú lé ọ̀yà fi síbi ilé adìẹ ẹ̀kọ́ kí ni àgbò tí wọ́n máa ń fa adìẹ sí onírin rẹ̀ tí òfin ní jámọ lẹ́sẹ̀ ọ wá lọ sókọ́ láàrin jà ó sì lù wọ́n à ń sí níbẹ̀ ìjà ọ̀gẹ̀lẹ̀ tí ronú rẹ̀ lọ pa mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òtútù mu sí sùn sí ọ̀pẹ́ bẹ́ẹ̀ títí fa ẹ̀rọ wa ẹ̀ èmi yóò sì jẹ́ ẹ̀ ọlọ́run mo ní òtútù ọ̀dà alágbọ́dá ǹjẹ́ ìjẹ́ iṣẹ́ tí ọ̀dà ìjẹ́ sànẹ́dì rẹ̀ ọ̀ pé kọ́ lọ sọ ẹni sínú máa ń bí wọ́n gbé síbi inú rẹ̀ bá dé kò ní rọ́ èmi rò yòrè pé tí fẹ́ kára wọn bá sọ̀rọ̀ àwọn àbọ̀ ọba wọ́n máa ké ọba kẹ̀kẹ́ àti tọ́ba bá bò mí lọ́wọ́ sí wọ́n sọ fún sí ìdá ni tí wò lè sọ fún sí ìdá abẹ́dẹ́ ni. ṣùgbọ́n kí ni wọ́n á dé sí fálàsì. ní mo lè dara yín láàmú náà lọ gbé sórí wọ́sàpù káàkiri ẹ ọ̀pọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ kínní ẹ wà fáwọn bàbá lọ́wọ́ ni nínú àwọn afárá àwọn bọba lọ wọn èyí tí wọn ò sì lè ṣe wá sí ẹ láéláé pé kí yẹn ba obìnrin lọ́wọ́ èyí tí sàwọn afárá àwọn bọmi lọ́wọ́ náà wọn ò sì lè ṣe wá sí kí wọn fi bá kẹ̀kẹ́ ìyẹn lè bọ obìnrin lọ́wọ́ kódà bí yẹn bá já látẹ ìyẹn lè bọ lọ wọn ò lè wí láéláé so ẹ dákun kí ni sọ̀rọ̀ àwọn afárá wa náà ẹ sì lè kò síbi tẹ́ka gbogbo àwọn àgbè àwọn arákàrákà wèrè náà ni máa ń fa gbogbo ilé kéèké ni ọ̀dọ̀ kéèké ni káwọn afábánilẹ́yìn fọ́n pè wọ́n sákèsì. ọba àfọyẹ́ kó rí bẹ́ẹ̀ ọ báyọ̀ kò ti jẹ́ wọn bá ọ̀wá kásán pa fẹ́ fàṣepọ̀ náà ni nídìí pé ẹ wàá bá obìnrin láàrin wọn lọ́wọ́. wọn ò lè wí jù bẹ́ẹ̀ lọ wọn ò sì gbọdọ̀ fi ṣe wá àti bóyá o tẹ́lẹ̀ retí ni máa ń ṣe. wọn ò lè fi ṣe wá àti torí nù kẹsí sábà máa ń dá fìtínà rẹ̀ láwùjọ tí àlàáfíà bá wà mí kan tí ò ní padà sálàáfíà mọ́ ìlọ tákù ẹni tó bá já láti tó lágbára ni. wọn lọ pàǹkà káwọn kan náà fẹ́ ṣe bẹ́ẹ̀ bá jáde ń jèlò òṣèkóńgẹ́ imam ahmed rahimahullah wọn á lọ bá a fa imam ahmed ní àdìmá àdìmá ẹ fẹ́ fẹ́ jẹ so àánú mi ti ń gbólóhùn sunjí náà bá bọ̀ fún wọn ni. kò sí bí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ síbẹ̀ máa ń fara rọ ẹ̀wọ̀n nàìjíríà ń sọ fara rọ látijọ́ yìí látàrí àwọn ṣe kàlùbánu rọ̀ pàtàkùlọ́ tọ́ni bẹ́ẹ̀ tọ́ ti sá lórí òkè tí wọ́n lè padà ní wọ́n ti ṣé o bẹ́ẹ̀ fara rọ kò lè fara rọ gbogbo bí wọ́n bẹ ti fèsì aláṣẹ náà ayíwọ̀ yìí ẹ̀wọ̀n gbé tó eléyìí ọ̀nà ọ̀nà gbé kọ́tà rí jàrí máa ní ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ sí ni ọ̀yà gbẹ síbẹ̀ ni ó sùn níbi tó padà kú sí ni. ẹlẹ́mi bá ń kẹrin mọ́lẹ̀ láàrin wa fẹ́ ìbọ́lọ́hún ó sì mú ẹ́ òun náà tóun náà ṣiṣẹ́ jẹ́ kọ́. àgbo làwọn sọ̀tà láti ṣerú wáàtí rẹ̀ ṣerú wáàtí bẹ́ẹ̀. ọ̀gẹ̀ sáwà máa fọ̀rọ̀ sábẹ́ àwọn ni ẹ̀ lọ́ọ́ bá nù yàrá rẹ̀ wọn èèyàn ní lọ́dọ̀ wọn dé ọlọ́wọ́n ọ̀rìn ọdún. a máa sọ̀rọ̀ èmi ní ìpínlẹ̀ ajímọ̀bí sábà mọ̀ sí jẹ́bẹ́. wọn kẹ́ ń dóńtọ̀ òun ni ìmọ̀ kò sì mọ̀ mí rí. ìwà máa sọ̀rọ̀ ẹ̀ kérékè tó sọ̀rọ̀ ìsìlè sọ fún mi ọgbẹ́ gbẹ̀rún dàkọ́yọ̀ dà mi abẹ́dẹ̀. ajá ní pọ́lọ́wọ́n ọ̀rẹ́ wa sí àwọn ẹgbẹ́ ti wà yín nìyẹn lọ ẹ dára wa ẹ ọba ìdílé ni wọn múra wa àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní kálọ̀ ọba kálọ̀ ọba kúrò rẹ̀ sọ̀rọ̀ ní. tó bá rí ẹsẹ̀ rí nìyẹn. àwọn tó sì wá sí òsì ọ̀dọ̀ tí wọn náà bẹ ká bá sọ ìgbówó lámà lọ lọ́wọ́ wọn ni wọn fi gbé fóònù inú ẹ bá kọlù wọn sí wọn dà inú wọn lè dáhùn lóhùn à tèmi bá kódà bọ́ bá rí fúláàgì jáde débi ló ìbọwọ́ lẹ́ tọrọ so nípa bẹ́ẹ̀ bọ́rọ̀ alágàsí rí mi láti gba ẹ̀ wọ́n bá ń kọ́ amírù lùmọ̀mìnì fún àfàwà ẹ̀mẹ̀rù wọn sọ̀tọ̀ ọ̀rọ̀dì ọlọ́tàlá amírù jẹ nílò tọ́ ibi táwa kírun dé òun ni bí àwọn sálàfù wọn pàtàkì kálọ̀ sàbẹ̀wò ẹni tó bá já láti ibi lọ nìyẹn láti sálámọ̀ sí tàbá wa sálámọ̀ sí kí n tún wá sàlàyé pé gbọ́dọ̀ wá bàṣẹ rí mi bóyá ó ní ìkẹ̀kẹ́ tó lè ṣe kí ni o tó lè ṣe nínú ẹ̀ lọ́wọ́. ẹ̀rí حديث من ذاكم حدثنا أبو اليمان حدثنا أبو اليمان قال قال أخبرني عباد الله بن عبد الله قال قدم معاذ حاجا حدثه اليهود وهو خليفة ودخل عليه سلمان بن الأمير الأنصاري فقال السلام عليك أيها الأمير ورحمة الله فأنكر هذا الشام وقالوا من هذا المنافق الذي يقصر يقصر بتحية أمير المؤمنين فترك عثمان على ركبته ثم قال يا أمير المؤمنين إن أولاد أنكروا علي أمرا أنت أعلم به مني فوالله لقد أليت بها أبا بكر وعمر وعثمان فما أنكره منهما أحد فقال معاوية لما تكلم من هذا الشر على رسلكم فإنه قد كان بعض من يقول ولكن هذا الشر قد حدث لما حدثت هذه قالوا لا تقصر عندنا تحية تحية خليفتنا فإني أخلقكم يا أهل المدينة تقولون لعامل الصدقة أجود عليكم. láàrin nítorí pé àtàwọn àwọn ẹgbẹ́ jẹ́ àwọn ẹni ìṣáájú rere tí wọ́n sì ti darí ìjọba rí wọ́n mọ̀ bí nǹkan ti ṣètò fún ìsáré gbà ẹlẹ́bí náà bá pín in lábẹ́rún yóò tún tún fìlà ṣe lórí ìṣẹ̀lẹ̀ ìmíràn èmi là ní o ọ̀nà àdáka ni Abul Yaman Abul Yaman ni ọ̀sán báyìí ọ̀sán fún àwọn onírú akbara ni Shu'aib ani Zuhri Shu'aib fún alẹ́ ọ̀fọ́ alọ́dọ̀ Zuhri wọ́n ni Ubaydullah ibn Abdullah ìyẹn náà sọ fún mi ó ní Muawiya ọwọ́ àti hajj hajj alakọkọ rẹ wà wà khalifa nígbà tó dórí ìjọba abẹ́ ti rẹ kìí ṣe pé kò sí máa wá tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó di aláṣẹ hajj àkọ́kọ́ tó kọ́ wa sí ọ̀dàkàlà àlẹ́ Usman ibn Hunayf al-Ansari wọn là fà wáyé wa wọlé wọn ni asalaamu alayka ayyuhal amir wa rahmatulah wọn ni aláfẹ́ ọlọ́run kọ́ máa bá ẹ̀rẹ́ aláfẹ́ àti kí ọlọ́run fa ẹn kẹrọ ha ahlu àwọn ará sáwọn bá ta kó fi hàn àmì rúbò kọ́kọ́ ọdún wọn bá tọ́ àìsàn mọ́ yóò sírù bí tàhíyà ti àmìrí múmini ẹ wí kọ́ tí wọ́n pè wọ́n ní mo ní ẹ̀sìn kí wòlélẹ́ olójú méjì tọ́bẹ̀ sí mi wòlélẹ́ tó ṣe yín pé ó dákìtì rẹ̀ ló sọ́dọ̀ aláṣẹ múmini wọ́n ní òtúmọ́nù yẹn bá wò pé sóhun òsì bá a dójú ẹ̀ báyìí ọ̀tá ara kà eléyìí tó ní àtúnṣe táwọn yẹn yín máa ń ṣe ti lé ìkúnlẹ̀ ní máa ń ṣẹlẹ̀ wọ́n fi orúkú wọn lélẹ̀ ẹ̀sìn kẹ sọ̀rọ̀ bá le irú èyí tí wọ́n padà tẹ̀lé ní òmìnira kẹ́hámà pé ebi tí ìkúnlẹ̀ yẹn máa wáyé sọ̀rọ̀ bá le olùwádìí ìṣẹ́ṣẹ́ àwọn bàbá tí ìṣẹ́ bá ti le tó bá ti dójú ọ̀gbà jáde ìgbé sékè ṣe pé kí ní ìfẹ́ yíwọ́ lónìí ṣe ń sin sọ lónìí wọ́n fi kúnlẹ̀ bẹ̀ ìkúnlẹ̀ kìí ṣe kíkí èèyàn ìkúnlẹ̀ pé ìṣòro ti dé wàhálà ti dé irú ẹ̀ náà ni ó sì padà ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àyàfẹ́ rí pé sóra kan bẹ tó ń pè ní sọ̀rọ̀ tó já ìkúlẹ̀ yẹn máa ṣe. sọ́dí ìkúlẹ̀ ọ̀rọ̀ lè ìmẹ́jọ lórí kókó. ọ̀rọ̀ ti ń sìn ẹ mọ̀ pé wọ́n ṣàtakò kínní yẹn. ọ̀bá raka ọ̀sùnmọ́ náà láàárọ̀ kẹ̀kẹ́ ọba ọba ọba kúnlẹ̀ lórí orúnkún rẹ̀. ọ̀wà nìyá abirọ̀ imú kínní ó tuntun fi wá aláfẹ́ mu náà wùlà àwọn èèyàn ankaru alayya amran anta a'lamu bihi min alamori kan tí wọn mọ pé máa ń ni wọn bá kàkà kó rẹ yìí fọwọlá wọn ni mo fọlọ ọkùnrin ẹni tí ń sọ̀rọ̀ níwájú Muawiya lónìí lákọọdí hajjaytu biha Aba Bakr irú kíkì ìbò ti fama ankarahu minhum ahad kò sí ẹnikẹ́ni tó ṣàtakò ẹnu wọn gbogbo wọn ni wọ́n gbà wọ́n á wíyà wá sọ alámọ̀ takẹ́lẹ́mọ̀ min ahli sham wọ́n ní wọ́n á wíyà sọ fún àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ yẹn liman takẹ́lẹ́m nínú àwọn ará sham yìí bí alárí sílẹ̀kùn ẹ̀ fara yín balẹ̀ fàínàhùn ọ̀dìkánà bá àtúmọ̀ yẹ kóòtù nǹkó ti sọ yìí wọ́n máa ń wáyé o ṣùgbọ́n àwọn ará sáàmù ìgbà tí fitness ṣẹlẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ ń yè lò ni wọ́n fi sọ wípé láàtú kọ́ sọ̀rọ̀ ẹ̀ńdáná dàhíyà tó kọ́lé fàtìlà wípé lọ́dọ̀ wa mi báyìí o yàní ẹ̀mí ṣe yàní kọ́sùrù yàní pé kíkí aláṣẹ wa ẹ̀mí mọ́ yàní pé tẹ́lẹ̀ bá kí wa kí gbogbo wa papọ̀ ṣùgbọ́n pé máa gbóná àfẹ́ mi báyìí fún fitinẹ. wọ́n ní èmi sì ni mo mọ̀ pé ẹ̀yin ará Mọ̀dínà tọ́lá àfa àtọ́wá ẹ̀ Mọ̀dínà ló ti wá. ìkálukú ẹni ìkálukú mo lérò pé ní ẹ ti máa wá ní ẹ̀mú dọ́rí òní ti ti máa wá ní tiẹ̀ nìyẹn. mo lérò yìí pé ẹ̀yin ará Mọ̀dínà tẹ̀ kó lónà lè sọ̀rọ̀ ayọ̀ àlẹ́ àmì ò níbi táàmì ẹni tí bá lọ kó sàárà wa ẹ máa ń pè ní kíni o ẹ máa ń pè lánàá ẹni tí ń gba sádàkà wa ẹ máa ń pè lánàá ẹ̀rí wọ́n ní dábàá wo hadith yẹn ká máa rí ìtọ́ka sí àwọn ẹni ìsáyò rere tí wọ́n ti lọ wọ́n nífi àwọn aláṣẹ wọn ni ọ wọ́n sì máa ń bá bàrà wọn níbi ìbásọ̀rọ̀ àti pípàdé wọn ṣùgbọ́n ìfẹ́ yìí ìfẹ́ tá a lórí ìpayọ̀ ọlọ́run àti ìfẹ́ tọlọ́run حديث ميزني قال حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا سفيان محمد بن المنكدر عن جابر قال دخلت ولا الحجاج فما سلمت عليه. اه. قال إيه؟ أبو نعيم حدثنا أو إيه حديثه هو. قال سفيان صفي هنا صفى ولا محمد بن المنكدر látọ̀dọ̀ Jabir wọn ni Jabir ní dàkàtù alẹ́ Hajjaj mọ wọlé dọ̀ Hajjaj mi ni Yusuf ọmọ sàlámù alẹ́ yìí ìsàlámù kílódé wọn ni tọ́ka bẹ́ẹ̀ aláṣẹ́yàrí bọ́ọ̀dé àni ìmáàmì Jabir dáa tí ń sọ pé alẹ́ lọ kí aláṣẹ ẹni tí wọn náà bá mọ̀ pọ̀ dàrẹ́ aláṣẹ ni kí lóun wà lọ́dọ̀ rẹ̀ bí irú àjájú ni ọ̀pá kúkúrú ọ̀pá dúdú. ẹ wọ́n pé nùsọ̀ bá kọ́ ọ̀dẹ́lẹ́ fún nùsọ̀ àti wọ́n ní wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí àwọn ẹni tó pa ọ̀pá ọdún tó ọ̀ràn twenty four thousand. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ́dẹ̀ kan bẹ́ẹ̀ jù àwọn lọ́pọ̀ jù. nígbà táwọn ẹni tí wọ́n lọ tún ya bò ló tún jẹ́ kẹ́mi ó tún kẹ́mi ṣòfò bẹ́yàn ó yẹ kí ìlọ́ta kálá wọ́n darí ilẹ̀ ráàgì fún kíni o tòdì tẹ́tì yẹn ní Hajjaj ibn Yusuf nígbà àwọn kọ́kọ́ fẹ́ gbé ọ̀rọ̀ wọn ní bàtúrẹ́jì wọn lọ bá àfáàgbà àrẹ̀sùmáàlì kí ọjà lọ sàrà Hajjaj yìí pípa yìí pọ̀ bọ́ọ̀ ní káfíńsì àfáàgbà àsìkò kẹwọn ní ibi àfikún ti pé ètò máa wá lẹ́yìn àbúrò ju tàkọ́kọ́ lọ. ẹ ṣe sùúrù ni o ẹ fi pàdé òjijì ọlọ ọ̀rọ̀ tí mo sọ yìí mo gbọ́ lẹ́nu ànẹbí yìí wọn bá ní ọ sọmẹsùn ti dàgbà ìbánẹbí ti sàdúrà fún ó ti darúgbó kù jọ ọmọ ọmọdé ń sọmọ ẹ ọba àwọn sábàbù kí ló ń sùn láàárọ̀ náà sí wọn eléyìí lọ́ra láti jọ yìí. Subhanallah wọ́n bá tún wọ́n bá tún lọ bá àpá ọ̀dọ́ tí wọ́n wò pé àwọn òsì tún dàgbà bá àpá ọ̀hánà sùmọ́lì wọ́n di ọlọ́ọ̀tà láàbì. wọ́n lọ bá àpá wa rẹ̀ hasan al-basri rahimahullah wọ́n bá sọ fáwọn náà nígbà ọ̀rọ̀ hajjáyé ni yóò sọ̀rọ̀ tí pa kúkúrú tí pa dúdú láti wá sí mi. àpá náà bá tún fi ìmọ̀lélẹ̀ ìmọ̀lá tó fi jẹ́ pé òdodo kẹ́ máa papọ̀ lè yọ̀ sí mi lórí yẹn. láti sọ fún wa pé àwọn tó bá sì di àrùn sẹlẹ̀fìyà kò ní ìdí kẹsẹ̀ máa sọ pé kí wọ́n wá dọ̀ yìí òdodo papọ̀ bí tán rí kọ́ wa èèyàn bá má rí yẹn rí láyé nítorí pé alḥaqu wáhid láyé dáadáa kìí sí láàzìm pé ẹni tó bá lọ pé sàlàfíà ló yọ wá sálá haúsá lórí kí ni orí ọwà màjọ sàlàfíà ojú olódodo yọ òdodo ọ̀sìn máa lẹ̀ fọ̀bá yọ máa pa fọ̀bá yìí ìdí kó dìgbà ní ẹ̀fà tó kójọ àdámọ̀ ẹ̀mí dẹ́ni tó bá ti gbódodo báyìí ẹ̀mí ọmọ àpá wọn ni ní wọn àpá wọn ṣé ìbá tẹ̀ ń dádàmọ́ rẹ̀ ti bàjẹ́ bí irú àwọn wọn yìí àwọn lọ bá fáwọn Hasan al-Basri lẹ́yìn tí wọ́n yọ àwọn àti Anes ọ̀rọ̀ bá tó lọ papọ̀ mo dáa bá a sọ náà ní ìyá dẹ́ ń jẹ pẹ̀lú pàṣẹ Hajjaj ibn Yusuf fún yìí méjì lọ́rọ́ ìmọ̀ kó ti pẹ́ ẹsẹ̀ ọlọ́run wá fẹ́ jẹ yín níyà nípasẹ̀ Hajjaj ibn Yusuf kì í wá ti tẹ́lẹ̀ ọ́fíìsì ẹ̀gbẹ́ bá gbàjà lẹ́sìn yọnu ìyẹ̀sẹ̀ yìí ìkejì wọn ni kó ti pọ́ lọ́hùn kẹ́ mú wá ní ìpìlẹ̀ àdẹ́wò sédà lẹ́wọ̀n àbí dáadáa ọlọ́run bàbá sùúrù lẹ́sìn ah, ọ̀rọ̀ tí wọ́n tẹ̀ tó wá sọ fún àfàṣẹ ọ̀rọ̀ tí wọ́n yẹ tó wá lé ju ti àfàwà àdẹ̀sọ̀ tó arúgbó wọn pé anasùn náà lè fi arúgbó ni pé ó súnmọ́ kó ti máa gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ohun tó gbọ́ lọ́dọ̀ ànẹ́bí sọ́nà lọ́wọ́ rẹ̀ arúgbó ni bàbá yẹn bàbá ń sọ sàlámsà dọ́à fún ó sì lọ́jọ́ orí ohun tó ń ká à ah, ó súnmọ́ gọ́rùn bàbá ń sọ sàlámsà bẹ́ẹ̀ ọ̀sà dáàfin ọlọ́run kò jẹ́ olówó olówó ọlọ́run jẹ́ rẹ̀ ọgbọ́n ọmọpọ̀ ọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ lójú ayé rẹ̀ tó súnmọ́gọ́rùn wọn tún sàdá pé kẹ́mi ẹ̀mí gùn àfáà náà tún fẹ́ fọ́gọ́rùn ọdún ẹ̀fáwọn náà lẹ́nu tó ṣe pé gbogbo ọdọọdún báyìí nínú àwọn ti dàgbà gan wọn kàn sin aláwẹ̀ rẹ̀ wọn kó àwọn yẹn bíi tábì wọn bọ̀ wọn yó wọn nìyẹn wọn sì máa jọ̀sán lọ torí wọn ò lè jẹ wọn ò lè gbàwẹ̀ mọ́ ẹ̀rí wọn lárúgbó ni kí lè wá bu ikú afáwọn alẹ́sàtàn ìbáṣẹ wọn ló tún papọ̀ yìí láì ṣe pébì kẹ́lẹ́ wọn jókòó sí tọ́jú sọ̀rọ̀ bóde tó ṣe rí nìyẹn ẹ wà wọn kẹ́sí wọn ni wọ́n wà pẹ̀lú ọkùnrin nàìjírí ẹni wọn ti kó wèrè ara wọn sì balẹ̀ tó bá balẹ̀ kò ní ìdíkẹ́ sọ pé ẹ máa bọ̀ ńlá yóò kàn papọ̀ ni kò ní yẹ yìí mọ n sọ fẹ nìkan mo ní ẹni tó jábọ́ níbi ọkẹ ọmọ ìyá ti bẹ nítẹmí ọmọ àforí gbalẹ ṣùgbọ́n kò kíní yẹn ò ní fẹ́ jọra mọ́ ìtọ́lọ́n bá fẹ́ ló mú pé bá jẹ́ òótọ́ kò sọ́gbọ́n dájú torí bẹ́ẹ̀ má rí ìyá ni ẹ gbọ́dọ̀ ń kẹ́sì sọ fáwọn sọ̀tàn sí la alaka bá ihun nà fẹ́ká alàyẹ̀kọ́ nù ní wàhálà tẹ́lẹ̀ mi wàá kó rẹ̀ sí yẹn fẹ́ẹ́ kọ́ lọ fásitì yẹn kéwù ní àṣepọ̀ yìí ọ̀rọ̀ àṣepọ̀ yìí níbi kan aláwọ̀ àfa ni wọ́n ti máa lọ jókòó pọ̀ tó wọn ọ̀fọ́ mi ti lọ. ẹni tó máa ń fi lọ ọmọ mi ti lọ báyìí dáadáa pé tó ń fẹ́ sí i. eléyìí sọ pé wọn wọ fún èyí ló wọ ọmọ nígbà ní àwọn ọmọ wa láàbọ̀ ni ìyá máa fi sí lọ ó lọ kúrè sí wàhálà àtọ ẹ kó dọgbọ lọ kó dọgbọ dá báyìí ní ìsìn káàtì mo dé wá mo ti mọ ọmọ ìdádúgà mo fẹ́ kẹ̀kẹ́ máa tẹ gbáyà kọ̀ọ̀kan fún mi lójoojúmọ́ máa lọ sí yẹn náà ẹ máa gbà túmọ̀ rẹ̀ fún mi torí ìfẹ́ tó ṣe gbẹ́ngẹ́ mọ́ọ́kà lásán nígbà àmọ́ yẹn náà mọ́ ha kẹsẹ̀ máa gbà túmọ̀ rẹ̀ fún mi àbí bẹ́ẹ̀ mọ́tún àgbà yín àdéhùn àwáwí àìmọ́ ẹ̀gbọ́n máa ń sọ ẹ má jẹ agbadé o bí ọjà ẹkẹ lọ́sẹ̀ bí ọjà ẹjọ kẹta bí ojoojúmọ́ àlèsọpẹ ṣíṣe ọmọ àṣìṣe alówó anídìí owó torí kò tẹ kò tún yẹ ká tún gbé sàràwà kọjá mọ́kàlásí ká tún lọ sọ́dọ̀ àwọn ẹni wọn gbá tiwa kí ẹ fún wa lówó akàbùkù nínú wọn lè mú sẹ́yìn ṣe tó bá gbé èyí sí rówó láàrin ara yín tòtòrí bẹ́ẹ̀ ní ọba lówó láàrin wa kọ́ máa lọ ni ṣùgbọ́n kọ́ máa pàǹkẹ̀kẹ́ lára nínú ẹ̀sìn kàlẹ́ sọ gbọ́yà lọ sí sọ́ọ̀pù kí ló ti dẹ̀dẹ̀ fi láti ẹ wá máa kéwù yìí ni. gbogbo akáàbì dáfà bá ní kò fún èèyàn dáfà àbúrò ní yìí mọ́ lè rí. níjọ́ kẹ́tí mo sọ fáwọn ọmọ mi pé tó mú ìfà láǹtẹ̀ owó kó o gbé jálọ̀ rí kọ̀ọ̀kan fẹ́ẹ́ nìkan. ìdílé bá wọn fi ṣe gbogbo ilé ayé ní àgbàjẹ́ fún gbogbo ilé ayé ọ̀bàjẹ́ ẹ ṣàlàyé lóde ìbàdàn àrẹ sọ ọ̀rẹ́ sọ mọ́ mi a máa da sọ bọ́ra ni lórí wọ́n ti gbé jálórí kan fóun náà pẹ̀lú. àbẹ́ni tí ń kunlé ní òkunlé mọ́ jálórí kan bẹ lọ́wọ́ ti ẹ̀rẹ́ ẹlẹ́wọ̀n ní tẹ̀wà mọ́ àgbẹ̀ yọ wà lé ní ọ̀wà kẹlẹ́tẹ̀ sí. bẹ́ẹ̀ wọ́n á ti rí bá a tó lè máa ní tòótọ́ ó lè gbẹ́ sọ́ba fẹ́ lówó kọ́ máa lọ tuntun anẹ́sù lè nẹ́ẹ̀sì mi ń bàdé wọ́n wà á dẹ̀rọ̀ tẹ̀. báàdó lè bá dé ń wà ẹ̀ ń làwọn yẹn ti ọ̀rọ̀ kádàmù. iye jọ wà ní àtàwọn òkú àtàrà ilé ẹnìkan ọgbẹ́rún fóun lòún ní ọ̀sẹ̀ tí ò ní ìlú wa. àtọmọ ilé ike wà tàfà àjọ níyì. inú education ta máa ń ṣe sábúdíà wọ́n sọ pé tabari olùkọ́ ẹgbẹ́ agbọ́dọ̀ rẹ̀ student wọ́n làwọn ọ̀dọ́ àti ṣọ́ọ̀bù tí ọba tó kẹ́ bẹ́ẹ̀ ti mẹ́hẹ́ nu gbogbo ẹ̀ ayíwọ́ arólùkọ́ ni alhamdulilayi ìmọ̀ ló kún ní ọpọlọ ìyàwó ọmọ bàbá lè ṣe. Ìgbàdí òwì láì dájú pé ẹ̀fẹ́ lọ pírátìsì kútùbà nu gbó. Ní ọ̀pọ̀ lọ́dún tí ẹ bá lẹ́ pírátìsì kútùbà nu gbó. Tó lè àsìkò fi ní màá gbọ̀gbẹ̀ pẹ́ wájú àwọn èèyàn yóò ká wọn jíjọ. Yóò jọ wájú ọ yóò máa ké ayò àná fẹkúnlá. Yóò máa tó nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà dìjọ wà ní abẹ́rẹ́ ńlọ́gbọ́ fún fẹ́ lọ ló ọ̀yà lọ ni ṣùgbọ́n àsìkò tiẹ̀ náà tó fi ọyẹ kọ wá síkò lọ́yẹ̀ ìkẹ́ lọ́sẹ̀ lọ́yẹ̀ ìkẹ́ lọ́sẹ̀ méjì kò kéré fa ọyẹ ọ̀dọ̀ ti kẹ́yìn gbélé yẹn yẹn kódà bọ́yẹ̀ ìkẹ́ lóṣù náà ọkọ̀ fún fẹ́ lọ sí mọ̀tìbí wọn kàdí gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn aráalé wọn ló bí mẹ́rin ni ẹ gbọ́ nọ́vẹ́là ọ̀sùn lọ́dọ̀ àfa kí ló ṣẹlẹ̀ ẹ bẹ́ẹ̀ ni ńlá ọ̀tún ṣe ojúṣe títí bẹ́ẹ̀ nìyẹn bó ṣe gbà nìyẹn ṣùgbọ́n kí ẹ wá júlẹ̀ yẹn yẹn ló léwu wọn bá nìyẹn ti kíyà rẹ yóò kiri ni yóò pọ̀ ní kí yẹn máa dọ́gbọ́n rẹ̀ so nípa bẹ́ẹ̀ bó láti lọ òun ní kí kí ẹ jìnà ẹsẹ̀ tó bá jẹ́ aláṣẹ tó jẹ́ alábòsí ní ẹsìn má gbójú wò kó tiẹ̀ má ti kẹ́ orúkú lẹ̀ má rọra má wẹlẹ̀ má rọra wọn ni wọn tó mọ yẹn ní ẹ bá ń kórì yàrá aláìda wọn ká yẹn sá aláìda ẹ wò bíjọba ṣe ṣèyí nìyí tíyẹn kan bí gbogbo ẹ bíjọba ṣe rí kẹ́ni kí wọ́n tún wá láyà láyà kọ́ máa ló ṣe dúró yíwá tó àwọn ilé tọ̀dọ̀ wọn lọ báyìí àwọn èèyàn fẹ́ tó mọ́ wọn ni kódà kò sí rí kẹ̀kẹ́ kan láàbù àwọn tó ń hẹ̀ wá lé mọ̀ ní ni ó sì lè má rí kẹ̀kẹ́ kan. so nípa bẹ́ẹ̀ ìṣesí àwọn sálẹ̀mù bákan náà hadith mi ìdásùn mọ́ á sì parí báàbò ìṣàlọ́ wọn ni hajjata ni musa bin ismail. قال قال إني لأذكر أول من سلم عليه بالإمرة في الكوفة خرج المغيرة خرج المغيرة بن شعبة من باب الرحبة فجاءه فجاءه فجاءه رجل من قرية زعموا عنه وابو قرة الكلب فسلم عليه فقال السلام عليك أيها الأمير ورحمة الله السلام عليكم فكرهه فقال السلام عليكم أيها الأمير رحمه الله السلام عليكم هل أنا إلا منه أم لا؟ قال السلام ثم أقر بي ẹ̀rí ọ̀rọ̀ ọba káfíìrì fọ́lọ́ àmírù yìí àtótóbi díẹ̀ ní ọba àwọn tó sì tún já mírù ní bí wọ́n lágbára ẹgbẹ́ ẹ̀dẹ́ ẹ̀sọ́nù àbí ẹ̀jẹ̀ níyà àbí ẹ̀tìmọ́lé àwọn tó nìyí ẹ̀rí pé wọ́n sáré máa gbà á kankan kátó wá sọ pé ẹni tó yẹ pé kò rí ìyàwó ẹ̀ pàṣẹ fún lé wọ́n bá sọ fún pé bẹ́ẹ̀ ajé àgbà yìí pé mo ní kí n sọ fún yín ni pé wọ́n fẹ́ lọ bí kó mọ sísá kìíní ọ̀dà rẹ̀ sí ní sísá yìí wọ́n kò gbọ́dọ̀ lọ sí kò mọ̀ yẹn wọ́n kò kí n má lọ èmi wàá sọ fún yín pé mi ò lọ. irú eléyìí náà lọ́la mi rù lówó <laughs> lẹ́nu pé ọ̀rẹ́ ẹni ni tó wà lọ́wọ́ rẹ̀ kò rí àmì rùsè lórí ẹ̀ ẹ ọ̀pọ̀ rẹ̀ àwọn ìyàwó abẹ lọ́wọ́ wa àbí ọlọ́run ló fi lè wà lọ́wọ́ nàkọ́lọ́ pé adórí ìbò òfò ní ìgbésẹ̀ kẹta lẹ́yìn wá sí kọ̀gbọ́ lẹ́yìn ìyẹn fi bùsùn rẹ̀ lẹ́kùn tún sí mi lórí lọ́kàn ẹni tọ́lẹ́ tọ́lẹ́ yẹn wà lọ́wọ́ ẹ̀kẹ́ lọ́sọ pé òun ìsọfin fún wọn lọ irú ẹni náà ni wọ́n bá pẹ̀ láti rògbò náà tó máa gún jìkà pé èéfín náà lọ́yẹ̀ pàánù rò lẹ́wọ́ èéfín ni. wọ́n ní hadaka ni musa fún ismail musa ọmọ ismail náà wí hadith ìfọ àwọn ni àbọ̀ àwa náà wọ́n látọ̀dọ̀ mọ̀ọ́kẹ́rọ̀ bùn simaki látọ̀dọ̀ bùn sálámà àtọ́bí látọ̀dọ̀ tamim bùn hazlam wọ́n ní inni la agkuru awwala man sallama alayhi bil imra ó lè mímọ ẹni tí wọ́n kọ́ sálámọ̀ sí tí wọ́n pè ní amíl ní kúfà ó ní mòkè rọ̀ bùnú ṣọ́nra ọjáde radiyallahu ta'ala ní báàbí rahma bó ni mòkè rọ̀ bùnú ṣọ́nra ṣe jẹ́ anásọ̀rọ̀ ẹ̀dí ẹ̀fọ́ wa. náà ẹ̀yà kẹ́nìkan sọ̀rọ̀ fún wa ẹ̀yà ká kẹ́ máa kí ó lọ́ọ́ dá

bí Abu Hurairah radiyallahu ta'ala bẹ́ẹ̀ náà ni àfa àlùmọ̀ọ́fẹ́ ìrọ̀kùn gbogbo wọn náà padà jẹ́ aláṣẹ tí wọ́n padà ń fi wọ́n ta kókó odidi bíi ká sọ fún orílẹ̀-èdè ẹ̀rí àlùmọ̀ọ́fẹ́ ìrọ̀kùn sọ̀rọ̀ radiyallahu ta'ala wọ́n lọ jáde lẹ́nu ọ̀nà tó ń pè ní bábí rahma wọ́n lọ́kùnrin ká wá ba láti kíndà ó lérò pé àbókòrò àlùkíndì lẹ́nu yẹn wọ́n wá sálámù sí wọ́n ní asalaamu alayka ayyuhal wa rahmatulah. mo ti wí ni. wọ́n ní asalaamu aleykum yẹn náà bá lọ asalaamu aleykum ọ̀kẹ́rẹ́ àbò ó ti gbólóhùn yẹn. ọ̀nà gbà asalaamu aleykum o ẹgbẹ́ ti wí aláàbí náà ìwọ ọkọ̀ wọn ni alana ilaminhum amla wọn ní tèmi sára àwọn mùsùlùmí àyẹ̀bọ̀ wọn lọ́wọ́ kọ́ takò ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún ma àkọ́sọ̀rọ̀ bí a bá ọwọ́ padà fìdí ẹ̀ múlẹ̀ padà wọ́n fi hàn pé èkó ni wúwo kì í ṣe ohun tí wọ́n sáré jù sí yẹn sí yan ẹ̀ pàkó ìwọ̀n bá gbádùn díẹ̀ díẹ̀ fẹ́ ẹ̀kẹ́ máa parí ìjà láàrin àwọn omi ọkọ̀ àbíyàwó rọ̀dà kìnìún kan bára wọn jà ẹ̀sẹ̀ á kó wá ìta kìnìún kan fẹ́ fẹ́ra wọn àbí rúrọ̀ wá lélẹ̀ ni tí wọn ò dé yẹn ó sinmi ibi tábìlì rú parí sílẹ̀ ni wọ́n fi wá pé wọ́n láǹfààní àti ké sí ìta ìta tọ́yìnbá ìsàrùkọ́yà bóun ni ẹ ti padà lọ sọ́dọ̀ bọ́dà yẹn kí ni wọ́n sì bá bọ̀ gbogbo àmírù ti parí bẹ́ẹ̀ rẹ̀ <laughs> ah! wọ́n lọ́wọ́ padà gbà ní kẹ́yìnkẹ́yìn wọ́n ní ká bá wà fáwọn àlùmọ́kì rọ wọ́n ní wọ́n dá gbólóhùn yẹn padà ìtumọ̀ rẹ̀ pé wọ́n hẹ̀ tiẹ̀ tẹ́mi ẹsẹ̀ mùsùlùmí ni tó tún tẹ́mi yàtọ̀ ẹ̀kọ́ yẹ kó o tẹ̀ dá mi yàtọ̀ lọ́wọ́ àfi tuntun wí òun hẹ̀ tiẹ̀ wọ́n parí kọ́ wọ́n padà fi kíní yẹn rinlẹ̀ tó nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí mo tó gbajúmọ̀ láàrin àwọn sàhábà ni wọ́n máa ń sálámọ̀ sí àwọn aláṣẹ wọn tòótọ́ pé asalaamu aleyka ayu alamiyo ẹ̀yẹ jẹ́ akẹ́yọ̀ kan ló kún káwá dúró. قال أخبرنا حلوة بن الشرش قال الرعيني بطن من حمير قال دخلنا على على روايتنا وكان عميرا على الفرس فجاء رجل فسلم عليه ونام عنده فقال السلام عليك أيها الأمير فقال له روايتنا لو سلمت علينا لرجعنا عليك السلام ولكن إنما سلمت على مسلمة على مسلمة مسلمة بن مخلد وكان مسلمة على مسلمة على مسلمة يدعو إليه فرد فليرد فليرد عليك السلام قالوا قال قال الزياد وكنا إذا جينا فسلمنا وهو في المسجد قلنا السلام عليكم. ẹ̀rí kájẹ̀ ní àfihàn eléyìí lẹ̀ tí ò padà sọ pé nìyẹn padà ń bí ọ̀rọ̀ rẹ̀. wọ́n ní abdullahi akhdaro náà ó fún wa nírò. wọ́n ní haiwa bin shuraih yẹn náà sọ fún wa ní ziyad bin ubayd yàní bàtìní mi himya wọn ni yẹn náà sọ fún mi ma wọlé náà rọwá ìfẹ́ rọwá ìfẹ́ rọwá ìfẹ́ yìí mọlọjà láti ntọblus arákùnrin kan wá dé ọwọ asálámù a sì wà lọ́dọ̀ rẹ̀ ọwọ asálámù àlèkà ayélujára amír aláàfin àfọmọ abáwọ aláàfin wọn ni rọwá ìfẹ́ wá sọ yìí pé. لو سل لو سلمت علينا لرددنا عليك السلام طبعا يبقى على سلام في عاد ولكن عمو إنما سلمت على مسلمة المخلة يعني ده سلام سنية مسلمة الله سلام مسلمة سنية على سيما ساري جون wọ́n torí bẹ́ẹ̀ ìsìlámù ilé ọ̀ يا á lọ́ọ́ bá fálíyà rúdà àlékà sàlám ọ̀dọ́ wọn lè di àdúrà sọ pé tába tí wọn padà lọ bá rò wáyé pé ládùúgbà tá a bá sálámà sí níjòkó òun tá a máa ń wí ni pé asalaamu aleykum láti àfi tirẹ̀ ti fi ni ọlẹ̀ pẹ̀lú àlàáfíà ara ẹ̀rí. rọwọ́ ìfẹ́ yẹn ta ni ó sọ àdéhùn kátà àti kọ́nù àfi ìdá nípa rẹ̀ rọwọ́ ìfẹ́ ẹ̀rí pàdé ti ká wà tá kọ́nù àfi ìdá nípa ohun tó ní ti fẹ́ lọ rọwọ́ ìfẹ́ àdìgbà bẹ̀rẹ̀ nínú Fathul Majid adẹ́nu kìtàbù tawhid ṣe imam Muhammad bin Abdul Wahhab àtàwọn àti kejì ká àtàwọn àti kejì. ẹ àbọ̀ ni wọ́n lọ́wọ́ àkọ́dà lẹ́yà oṣù wọ́n sì máa ń ṣe fún kíkẹ́ yẹn ti wá sùn. àwọn sọ̀tà láwọn sọ pé yàrá wáyé kan ẹ̀mí rẹ̀ lè gun bá mu létí gba àwọn èèyàn ibi ẹni yóò tọ́ bá ti rú nǹkan bẹ́ẹ̀ àbọ̀ lọ mú irin ọfà wọ́n lọ tó mọ́ ràgùn mi lọ́rùn fóun fi wá sọ mi ò jíjọ lọ́n bọ́ bá bọ́ bá bọ́ sẹ́kù lọ́dún tó ń fi ṣeré mi ìjọba ìpín tó ìbéèrè làbá ní sà kábíyèsí ọ̀sẹ̀ báyà ká fáṣọ àìkú sọ fún ọ báyà fáṣọ àìkú náà ọ̀rọ̀ jẹnẹrétọ̀ wọn wí. Wàhálà ìbùsọ̀lá àti ọ̀sán. Àlẹ́ yẹn lè wí, ìbéèrè ti wáyé, ẹgbẹ́ ta ló sọ pé asalaamu aleyka àbí asalaamu aleykum gbogbo ẹ̀ pátá lọ́wọ́ àwárí gbogbo ẹ̀ ló sì kọ̀rẹ́ sí alẹ́ wọn asalaamu aleykum asalaamu asalaamu aleykum ó kọ̀rẹ́ sí nàlá ó ń tẹnu àwọn sọ̀hábà jáde àwọn sálàfù ń tẹnu àwọn jáde máa ń pè sísá kan ṣùgbọ́n pọ̀ gbólóhùn asalaamu aleykum pọ̀ dáadáa sóde pọ̀ dáadáa. Bàbá àkọ́jọ́ lè fi bí agbára ń bá púpọ̀ fẹ́ẹ́rẹ́ ya ẹ̀kọ́ wa ó ká lè lọ sí làákàyè ẹlòmíì nìyí wọ́n sí èmi ní àti ẹlòmíì lọ́ọ́ fẹ́yàwó aláìmọ̀ wọn ara lọ́pọ̀ yìí ẹlòmíì kò lè bómi ṣe ọ̀lẹ́ni o tó ipẹ́ni tó wà ní kọ̀ǹplé tóun náà bá sì bọ́ta yóò sojú fúru yóò ti dé gidi ní àwọn ọ̀rẹ́ ìyẹn ti sáni àṣàlà àti sáni àṣàlà ẹni tó sì wà ní kẹta ìró ká lọ bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ọba gan nítorí pé nínú àwọn ẹni sáà sọ̀tà láàrin pé ó ní òun rí bí ẹ̀ṣẹ̀ ló jẹ́ kí yẹn fi ẹ̀tọ́ ẹni méjì tù obìnrin bẹ́ẹ̀ o wọ́n ní àfa yìí nìyí ọ̀sẹ̀ owó sàdá kí ìyàwó àkọ́kọ́ obìnrin yẹn dẹ̀ sì mọ̀ pé ò nípa ọba tún fẹ́ lọ dáwọ́ lé ṣé ká fún mọ́rẹ̀ pé kọ́kọ́ ní náà ni kọ́ lọ sọ̀sà káàkiri àkọ́kọ́ torí tó bẹ́ẹ̀ kú lórí ẹ̀ tó jẹrun wọ́n tẹ̀sí máa sàkọ́lẹ̀ balasẹ́ wò ni tí ò bá sanwó yẹn pé ọ̀dọ́ kọ ni. sọ nípa bẹ́ẹ̀ ẹni tí ó fẹ́ ìyàwó bọ́yá yọ̀kan ni àbí méjì ni ẹni bá ń sọ̀sọ́ láńsàlà yìí dọ́mọ́ni sọ̀tọ̀ àní nkùmẹ̀lì bá a fàálì yẹn sọ̀sọ̀ wọ̀

ẹ̀yin náà sì máa gbéra yín léèyàn àbí darúgbó sára náà ni nítorí bẹ́ẹ̀ kéèyàn ṣe sùúrù gan-an ló kẹyìn owó ó rí tó pamọ́ nìyẹn òun fi ni ò máa rí dáadáa ńlé náà nígbà kó ṣe sùúrù torí obìnrin nìyí nínú àdámọ́ wọn gbọ́ lẹ́nu omi sọ pé òun ò lè jẹ ọ̀nà méjì mo ní ẹ̀ òtó ẹ̀yin etí ti gbọ́rọ̀ yé àgbà tí yẹn bá tó sọ gbogbo àlàyé tán ẹni bó léwu gan lórí bí obìnrin rẹ ni ó lè ṣe sùúrù pẹ̀lú èèyàn tí wọ́n bá fi fi pa díẹ̀ díẹ̀ kì í ṣe pípọ̀ o ebi díẹ̀ díẹ̀ kì í ṣe púpọ̀ o lórí tó bá padà pọ̀ dójú ẹ̀ tán yóò gbé ìjọba lẹ̀ ìgbè mi ọjọ́ kọ̀ ibi ipò rẹ̀ lẹ̀ nígbè mí lè máa kọ̀ sínú ìrọ̀lọ́sí tọ́ba ti gbé ìyá kejì yẹn lọ kú yọ ya yẹn lẹ́nu. torí tóbìnrin bíi sẹ́nu obìnrin bá ti lè yọ sí yẹn pé ìyá méjì wọn ní kọ́ sàkọ́kọ́ wọn ní kò sóúnjẹ èkejì ńkọ́ tọ́ba ti wọn ò ní bá yẹn yanjú ọ̀rọ̀ ẹ̀wọ̀n yẹn dúkà náà wọn wì torí yẹn máa léwu sọtorí bẹ́ẹ̀ àfa ọ̀sán tàbí àkí obìnrin àkọ́kọ́ ó sì yẹn jókòó sàn ó sì sẹ́tẹ́lẹ̀ kejì àti ohun tí wọ́n máa fi ṣe ìjẹun wọ́n kì í yẹn sáfẹ̀ rí kankan sí bùkátà tó máa di kíni o tó máa di yá. wọ́n dà kì í sowó nìkan ẹ̀ yóò tún ní sùúrù adé nílà káyà á tán gbogbo ẹni wọ́n bá gbọ́ òun ò ké sí pé kọ́ wá fẹ́yàwó méjì àti mẹ́ta ẹ̀ tó bá gbọ́ tí ó dẹ̀ ní sùúrù wọn ò ní kọ́ wá fẹ́yàwó kẹta àbí yàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin kọ́ra dó lórí ẹ̀yọ̀ kan yẹn kọ́ máa fagbọ̀ yẹn jù rẹ̀ torí wàá gbọ́n nù wàá ó dẹ̀ fi jẹ́ tó lábùmọ́ra òtí kò ní jáde tó gbẹ yíyan ni gbogbo àwọn kìnìún èèyàn ṣàkíyèsí ẹ̀ dáadáa tòdórí bẹ́ẹ̀ mọ̀rẹ́ bá bẹ nìyẹn ni pé kọ́sọ̀ sọ̀dá kí alákọ̀ọ́kọ́ tẹ̀kí yẹn náà ó béèrè òjò gbà kó kú ó sì tún wọ́n náà ìjẹ́ ẹ̀mú tó fi rọrùn díẹ̀ lọ́rẹ́ tí òróró sọ̀dá kì í sàn ó dájú pé ìjẹ́ ẹ̀mú ọ̀bẹ máa mẹ́hẹ̀ nílé tó kọ́ wọ́n náà nìyẹn ni ó ti rọrùn kọ́nà wọn bá lè gbọ́ lákòjọ́ rọ gbogbo wa náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك